الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على نبي الرحمة ورسول الجنة فاتح باب الجنة وآله وصحبه ومن تبعهم بإحسان من الإنس والجنة أما بعد أيها المؤمنون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 ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون قال ابن كثير رحمه الله أي ليست المشيئة موكولة إليكم فمن شاء اهتدى ومن شاء ضل بل ذلك كله تابع لمشيئة الله عز وجل رب العالمين ولنستعن بالله جل جلاله ولنستعن بالله جل جلاله في أمورنا ولنتوكل عليه حق توكله فإنه حسبنا وكفانا نعم المولى ونعم النصير الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول رب العالمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد ẹ̀yin olùsìn ọlọ́run ọba alákùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká tún ara wa létí àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba àti àwọn ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam èyí tó jẹ́ sí pé o náà ní ìmọ̀nà fún wa láyé ní àyín o náà sì ní oríire àti ìbùkún fún wa ní àlùkìyàmà ẹ̀yin mùmínì lọ́kùnrin ẹ̀yin mùmínà lóbìnrin jẹ́ ká tó tẹra mọ́ ìbẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn èèyàn máa wòye pé àtẹnumọ́ àwọn àáfàá pọ̀ lórí ìbẹ̀rù ọlọ́run ẹni tó bá mọ̀ tó máa bẹ̀rù ọlọ́run ọba yọ́ mà fún náà ní ẹ́ńjìn tí yọ́ wà ìní àti ẹ̀dínú naanị yọ́ mà fún náà ẹ́ńjìn tí a ó fi ráàyè táyé rọrùn òun náà sì ọ̀nà àbáyọ fún wa ẹ̀jẹ̀ ká máa lékún ká sì tún máa dún ní má ìbẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba wa ẹ lọ́wọ́ máa pé oríire wa láyé tá a wá yìí bákan náà àforíjì ẹ̀ṣẹ̀ wa láyé tá a wá yìí àti kí iṣẹ́ wa kó lè bá a dára èyí tá a ṣe tó kù díẹ̀ káàtó báwo ni ọlọ́run ọba ó ṣe bá wa ṣe tí ó fi di nǹkan dára lọ́dọ̀ rẹ̀ yálà iṣẹ́ ayé ni o àbí iṣẹ́ ẹ lọ́wọ́ máa pé gbogbo ẹ̀ pátápátá abẹ́ ọ̀mbrẹ́là ìbẹ̀rù ọlọ́run ọba lọ́wà ọlọ́run ọba júwe eléyìí fún wa ọlọ́ni mo pẹ̀yìn tẹ́ nígbàgbọ́ òdodo ẹbẹ̀rù ọlọ́run ẹ wá máa sọ̀rọ̀ rí lẹ́nu ìyẹn ní pé ẹ nígbàgbọ́ ẹ ti tawhid lẹ́yìn wá gba náà ẹ máa bẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ọba yìí yọ máa ti sábà bí títú iṣẹ́ yín ṣe fún yín òun náà sì láti máa ti ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín ẹnikẹ́ni tó bá wá tẹ̀lé àṣẹ ọlọ́run tó sì tẹ̀lé àṣẹ ànábì wa sallallahu alayhi wa sallam ìbẹ̀ ni bẹ́ẹ̀ ti dèrè látara ayà yìí àtún ṣe wá lójú kòkòrò ẹ jẹ́ ká lékún ní ìbẹ̀rù ọlọ́run ọba ìyẹn dùsùn ọlọ́run ọba ìtí wọ́n ń pè ní ìbẹ̀rù ọlọ́run ní ṣókí òun náà ní pé ká máa jìnà sí àwọn nǹkan tí ọlọ́run ọba bá ní mọ́sí àbí nǹkan tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá sọ fún wa pé ká mọ́sí má wulẹ̀ lọ́jìnà wúra rẹ ṣé bí ọlọ́run ọba ti ní kó orí lórí wúra rẹ ṣé bí ànábì ti ní gbogbo mùsùlùmí orí lọ́wọ́ yìí kọ́kọ́ bọ́lọ́run òbọ́lọ́wọ́n ọba ti dá ọlọ́kùnrin òbó ti sọ̀rọ̀ àrẹ́ dóbìnrin lábalábì kan òwò obìnrin náà òbọ́lọ́wọ́n ọba ti dá ọlọ́bìnrin òbó ti sọ̀rọ̀ àrẹ́ dọ́kùnrin lábalábì kan gbogbo àwọn ẹ̀yìn kan wọ̀n wọ̀nyí a máa rí wípé tá a súnmọ́ bẹ̀rù ọlọ́wọ́n ọba àbá wúra rẹ wọ́n ti níyàwó òyàwó rẹ wọ́n ti lọ́kọ wọ́kọ rẹ wọ́n ti lọ́mọ wọ́mọ rẹ wọ́n ti nílé wọlé rẹ ṣé tó ti yẹ kílẹ̀ mùsùlùmí orí lọ́wà tí ọba ti rí bẹ́ẹ̀ lọ́mọ pé ó ti ń lu gba ìbẹ̀rù ọlọ́wọ́n ọba náà ó ti ń lu ìbẹ̀rù ọlọ́run ní kùmà àti ní kóńdónì ẹ̀jẹ́ ká lékún níbẹ̀rù ọlọ́run ká lè bá rí àwọn orí ńlá ńlá ayé yìí ká sì lè bá rí àwọn ìbùkún àlùkè àmọ̀ bó ti pọ̀ tó ní. ẹ̀yin mùsùlùmí ẹ̀jẹ́ ká lọ́ọ́ mọ̀ pé àṣẹ ọlọ́run ọba ní ọmọ àṣẹ lórí wa gẹ́gẹ́ bí ìta ti ń sọ̀rọ̀ fún wa láti bí júmọ́ àtó lọ àṣẹ ọlọ́run ọba ní ọmọ àṣẹ lé wa lórí àṣẹ ara wa ò lè dáṣẹ lórí ara wa nínú àwọn èròǹgbà wa díẹ̀ díẹ̀ ọmọ a ó sì máa rí ogunlọ́gọ̀ àwọn pílánù wa tí ó máa já sófo fún wa kò sì dédé tọ́lọ́wọ́n ọba ni ìyẹn ní í ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe láyé gbogbo ìgbìyànjú tá a bá ń gbà ẹ jẹ́ ká máa gbé sábẹ́ àti ọlọ́wọ́n ọba tẹ́nìyàn bá ti gbé sábẹ́ àti ọlọ́wọ́n ọba ẹ̀rí pé yọ bẹ́ẹ̀ lọ́n dáadáa lórí nǹkan yìí ìyẹn ló fi já pé mùsùlùmí òdodo bó tu kó ṣe sábàbí tó o kò gbọdọ̀ má máa padà sọ́dọ̀ ọlọ́run ọba tó ní ìwọ àti sábàbí tó mùsùlùmí. nàám ẹ lọ́ọ́ máa fi àṣẹ ọlọ́run ọba ní ọmọ ṣe lórí wa ìfẹ́ ọlọ́run ọba sì ni yóò máa fẹ́ lórí wa ẹ̀tọ́ bá sí dédé tí ọlọ́run ọba ni yóò máa ṣẹlẹ̀ èyí tí kò bá sí dédé tí ọlọ́run ọba rárẹ̀ pé kò ní ṣẹlẹ̀ bá ti wulẹ̀ ká ti wàhálà tó ọlọ́run ọba ń sọ náà Al-Qur'an ni pé wà láwùṣá àrọ́pùkà tó bá jẹ́ sí pé ó bá wu ọlọ́run ni nǹkan tí wọ́n ti nù máa fa àlò wọn ọba ti ṣe bẹ́ẹ̀ náà ni nǹkan tí wọn ò ṣe nì tó bá wu ọlọ́run ọba ni wọn ọba ṣe yàní gbogbo síwájú máa lónìí ó wu ọlọ́run ọba ni tí ọba wu ọlọ́run ni òtò bẹ́ẹ̀ kọ́ wà o bẹ́ẹ̀ sì ni nǹkan tó fẹ́ ṣe náà tó rí ṣe nìyí tó bá wọ ọlọ́run ọba ni ó rí ṣe kódà ó lè mọ́tò débẹ̀ tí ó fi ṣe fún ẹ̀ ìyẹn làṣẹ ọlọ́run ọba náà afáwa àgbà Ibn Kathir rahimahullah wọ́n sọ nínú tafsiru àwọn àyà mashi'atullahi azza wa jalla wọ́n ní mọ́fẹ́ mọ́fẹ́ àfisọ́dọ̀ ẹ̀yìn ẹ̀dẹ́ ènìyàn sọ́wọ́ rí ṣe máa ní kò rí ṣe máa torí pé kọ̀ǹdíṣàn yìí kọ̀jẹ̀ kó lè ṣe ọlọ́run lọ́mọ iye program tẹ́lómi ti tó kalẹ̀ kò ṣe é ṣe máa ẹlòmí fẹ́ lọ́rin àjò kò lè lọ máa gbogbo búkì náà ti káńsù tán gbogbo àwọn jẹ́mọ́ travel kìí ṣe fẹ́ wọn ó sì dédè fẹ́ ọlọ́run ọba ni àtẹlẹ́yìn tó sanwó hajj kalẹ̀ òun àti ìyàwó àti gbogbo ọmọ rẹ̀ márùn-ún ọsọ kalẹ̀ ọwọ́n sọ fún wa yìí pé ah, ọlọ́run ti lè pé kí wọ́n ṣe àjò ọ̀sán ọ̀ràn kó tó di pé wọ́n tó ànáǹsì pé ará àta ò wá hajj lọ́dún yìí ara náà lé ní yóò ṣe gẹ̀ẹ́nì yóò ṣe hajj pẹ̀lú àmójútó tó lágbára ẹ̀rí nǹkan yìí ọ̀fẹ́ nǹkan yìí ọlọ́run ọba ọba fẹ́ àwọn náà yẹra rẹ o ọlọ́run lọ́mọ yìí nǹkan tó ti gbé kalẹ̀ tó fẹ́ ṣe láwọn àkókò tó lọ yìí àti ń tàn lọ́wọ́ ẹ̀ orí tè kí mẹ́rin a ká tún máa padà sí àwọn nǹkan kéékèèké mìíràn táà sínú ìgbésí ayé wa káwa máa padà sọ́dọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala káwa máa kéèkì ní gbogbo ìgbà wal nasta'in billah ká máa wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà kódà kọjá sí pé nǹkan kékeré la bẹ́ẹ̀ sí táà rò pé ah, apá mi ka má sọ bẹ́ẹ̀ o sọ pé apá mi ọ̀ka o apá ta lọ́ka apá Allah subhanahu wa ta'ala ọ̀fẹ́ sí nǹkan kan tó kéré tó ti wòye pé ah, ah, mo ti ní 99.9% lọ́wọ́ àmọ́gbára lé sábàbí tó ní lọ́wọ́ nù padà sọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run ọba tí ọba fẹ́ bẹ́ẹ̀ kò lè ṣe ṣe o bákan náà sì ni nǹkan tó bá lé lójú ayé mọ́jì olè lọ́dọ̀ tẹ ìwọ mọ́mìnì torí pé ọ̀sọ̀ pé tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ mo ti wulẹ̀ kó le tó àbí kó ṣòro tó lójú àwọn èrè ènìyàn tó bá wu ọlọ́run ọba yóò ṣeéṣe eléyìí ọ̀jẹ̀ náà kọ́ padà sọ́dọ̀ ọlọ́run ọba máa ké tọ́lọ́run ọba ìwọ̀n ní kùn wọn máa ní kọ́lẹ́jì láti máa tẹ̀síwájú nù kan yìí ẹ rí i pé kíní yìí yọ̀ọ́jẹ̀ ká máa dàgbàsókè nù ìgbésí ayé wa ولنتوكل على الله كتب بلا تلوم وباسي oríkò náà ní jẹ́ hasbuna ọlọ́run nìkan ní hasbuna òun nìkan náà ní ẹni tó tó fún wa òun náà sì ní ní ni'mal mawla wa ni'man nasir àbẹ̀lọ́wọ́ ọba gbogbo àwọn nǹkan tá a bá ń dáwọ́ lé tá sí nínú tẹ̀sí tó sì jẹ́ nǹkan tó bá ṣẹ̀ríà ìsìláàmù mú ọlọ́run ọba jẹ́ kó máa rọrùn fún wa láti ṣe o kó jẹ́ kó máa ṣe déédéé màṣíhà rẹ̀ ọlọ́run ọba àwọn nǹkan tá a bá fẹ́ dáwọ́ lé nínú tẹ̀sí tá a fẹ́ fàwọ̀ mẹ́sìn sí tó takò fi ọlọ́run tó takò sẹ̀ríà àti ànábì múwá sallallahu alaihi wa sallam ọlọ́run ọba mọ́jẹ̀ ká lè fi ọlọ́run ọba mọ́jẹ̀ ó ti déédéé ìfẹ́ ìṣẹ̀rẹ̀ ọlọ́run ọba bákan náà nínú ètò ayé wa àwọn nǹkan tá a fẹ́ gbé sí nínú ètò ayé wa tí ó wúlò fún wa láyé tí ó tún ṣe wá láǹfààní jẹ́ ògbóni àlùkìyà àmà jẹ́ kọ́ máa fi déédéé mọ̀ sí àṣírí ọlọ́run ọba àwọn nǹkan tá a fẹ́ sí nínú ètò ayé wa tó jẹ́ sí pé yóò pa wá lára láyé kódà yóò tún kó bá wa níwájú rẹ̀ ọlọ́run ọba mọ́jẹ̀ kó ṣe déédéé mọ̀ sí àṣírí ọlọ́run ọba ní ẹ̀mọ́dúnmáwùlá ونعم النصير الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر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 الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله ساء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر الله أكبر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 ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم